إن موضوع خطبتنا اليوم يتعلق بترك الشيطان لإدلال الإنسان ومن تلك الطرق النسيان وذلك أن الشيطان يحرص على غفلة الناس لينسيهم ما ينفعهم من أمور دنياهم وأخراهم والناس في النسيان على قسمين أما القسم الأول فهم من تمكن الشيطان منهم تمكنا كليا واستولى عليهم وأحاط بهم حتى أنساهم ذكر ربهم تعالى وأنساهم أوامره فتركوها وأنساهم نواهيه ففعلوها وفي هذا القسم قال الله تعالى استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون ومن أنساه الشيطان ذكر ربه بالكلية أنساه الله العمل الصالح أنساه الله العمل لمصالح نفسه التي تنفعه في معاده فإن الجزاء من جنس العمل قال الله تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون أما القسم الثاني فهم الذين أنساهم الشيطان بعدما أمروا به ويدخل في هذا القسم جميع الناس مؤمنهم وكافرهم وقد قال النبي صلى الله عليه وسلم في هذا ونسي آدم ونسيت ذريته أخرجه الترمذي والحاكم وصححه الألباني والذي نسيه آدم هي السنوات الأربعون التي أعطاها لداود عليه السلام وقد أنسى الشيطان يوشع أن يخبر موسى عليه السلام عن تحرك الحوت حتى لا يتعلم موسى عليه الصلاة والسلام العلم الذي من أجله ترك قومه قال الله تعالى قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا adúpẹ́ الله سبحانه وتعالى أترى عليكم atọrọ عليكم kẹrẹ àlékún محمد صلى الله عليه وسلم ajẹ́rìí pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ tí èyàn ó gbọ́dọ̀ máa jọ́sìn fún tó ju Allah subhanahu wa ta'ala lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àáfin rinlẹ̀ ipé gbogbo ìlànà téèyàn bá rìn téèyàn wojú rẹ̀ ayé àbítàlì kìyàmà ń bẹ́ẹ̀ kò sí ọ̀nà tó tọ́ tó tara ìlànà nabi sallallahu

shaitan shaitan ta a máa ń wí ni àmọ́ ní èdè yorùbá náà ní dáàmú ní àṣetáni ṣètọ́n náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ náà là ń sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nísìnyí nínú táwa tún sọ nípa rẹ̀ lónìí òun náà ni nínú àwọn ọ̀nà tí fi sọ̀yàn nù kó Allah subhanahu wa ta'ala wa ti ipe àrọ́mọdọ́mọ anabi adam òun ó bẹ̀ látòrí anabi adam gan fún rẹ̀ ni òun ó rí pé òun ò ní tẹ̀ lásẹ̀ rẹ̀ òun ó rí pé wọ́n ó rí dáadáa ńlẹ̀ òun ò ní ṣe òun ó rí pé wọ́n ó rí àìdáa ńlẹ̀ òun náà ni ó sì máa lọ léṣe gbogbo ọ̀nà lòun gbà inú àwọn àti ṣètá ni wàá là òun náà ni anisian òun náà ni ìgbàgbé kì í ṣètá ni ó fi ìgbàgbé sọ́kàn yàn kó jẹ́ kéèyàn ó gbàgbé nínú àwọn ọ̀nà tí ṣètáni là kalẹ̀ fúnra rẹ̀ tó fẹ́ máa sọ àwọn èèyàn nù ní nítorí pé ṣètáni ti rí un yóò máa ṣe ojú kòkòrò yóò máa sọ ọmọnìyàn nígbà tó ọmọnìyàn ó bá fọ́nú fọ́ra tí ó tiẹ̀ ti gbàgbé tí ó gbàgbéra tí ò ní rántí kó ṣètánì wa gbàbẹ̀ wọlé tó bá wá gbà bí ìwọlé yóò wá jẹ́ kí ọmọ ènìyàn kó gbàgbé láti rántí Allah subhanahu wa ta'ala lásìkò ẹ̀ tó yẹ kó rántí ẹ̀ àbí kó tiẹ̀ wá ṣe kí ọmọ ènìyàn kó tiẹ̀ má wá rántí Allah subhanahu wa ta'ala rárá ma. ìgbàgbé tí ṣètánì máa ń lò láti fi sọ ọmọ ènìyàn yìí ọ̀nà méjì ló wá pín sí ìpín kan alákọ̀ọ́kọ́ òun náà ni ọ̀nà tí ṣètánì máa ń gbà yẹn lágbè pátápátá kó gbà yẹn lágbè pátápátá kéèyàn tiẹ̀ máa rántí so eléyìí òun náà ni nǹkan òun náà ni tó burú jù nínú ọ̀nà ìgbàgbé tí ṣètánì máa kó bá yẹn eléyìí òun náà làwọn tó jẹ́ pé ti jẹ gàba lórí wọn ṣètánì ti gba ìjọba ìgbésí ayé wọn débi pé wọn ò tiẹ̀ ní rántí Allah subhanahu wa ta'ala rárá ṣètánì ti rọ kiri ká wọn ó gbawájú wọlé ó gbẹ̀yìn ó gbókè ó gbà ní gbogbo ọ̀nà òun náà ni ṣètánì gbà wọlé sí wọn lá débi pé ṣètánì ti wá gbà wọn lágbé láti pé kí wọ́n máa rántí Allah subhanahu wa ta'ala wa ansahum awamirahu ó bá wọn débi pé ó gbà wọn lágbé àwọn àṣẹ tí Allah subhanahu wa ta'ala pa wá nínú alukur'an àti nínú sunnah nabi sallallahu alayhi wa sallam ṣètánì gbà wọn lágbé débi pé ẹ̀ ní ìdí tí wọ́n mọ̀ sí pa wọn láṣẹ láti ṣe so àwọn eléyìí àwọn náà láà máa rí i pé gbogbo aburú ni ó rọ̀ wọ́n lọ́rùn láti ṣe ṣètọ́nù náà ló bá ọ̀rọ̀ wọn débẹ̀ ha wọ́n wá fi àwọn àṣẹ yẹn lẹ̀ wà ń sáhùn náà ha ó tún wá gba àwọn alágbé àwọn ibi tọ́lọ́ ní mọ́sẹ̀ léyìí ó kó àwọn débi pé wọ́n wá gbogbo nǹkan wọn ní kámọ̀ débẹ̀ gbogbo náà ni wọ́n débẹ̀ ni wọ́n ṣe wọn ò wá ní nǹkan kan tí ń gáìdì wọn òfin nǹkan ò wọn wọn so eléyìí òun náà nìyí tó burú gan nínú ọ̀nà ìgbàgbé tí ṣètánì ba kó bá ọmọ Adam láti fi sọ wọn nù láti fi sìn eléyìí ọ̀nà ni Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú mujadila aya 19 aya kọkàndínlógún ọba alikiola ní istahwadha alayhimu shaitan àwọn tá à ń sọ yìí ṣètọ́nì ti gba ìjọba ayé wọn ṣètọ́nì ti ó ti rọ kiriká wọn ṣètọ́nì ó ti gba wọn tí wọ́n fi ronú fa kò jẹ́ kí wọ́n máa rántí Allah subhanahu wa ta'ala ma nítorí pé pàtẹ́yìn yẹn bá ti rántí Allah subhanahu wa ta'ala téèyàn rántí ẹ̀ lásìkò tó yẹ kéèyàn rántí ẹ̀ ṣètánì ó máa sá fún yàn yóò máa jìnà sí yàn àmọ́ tó bá ti wá báṣẹ́ lórí yàn débi pé kéèyàn wá gbàgbé Allah subhanahu wa ta'ala kó máa rántí ẹ̀ láwọn àsìkò àwọn náà ní ìjọ ṣèitán ó ní alá inna hizba ṣèitán humul khasirun àwọn àwọn pátì ṣètọ́n tẹ́ sí ríhun tó bá díjọ́ gbéjà kìyàmá wọn ó sòfò àwọn ni wọ́n kòfò àwọn ni wọ́n sòfò tó bá díjọ́ gbéjà kìyàmá wọn ò ní jèrè kankan tó bá díjọ́ gbéjà kìyàmá látara àdé eléyìí ẹnikẹ́ni tí ìtàn ìbá ti wá gbà lágbé pé yóò gbàgbé látara pé kíni kò ní máa fi kò ní máa rán létí láti máa ṣe àwọn ṣẹ́ dáadáa tí ó jẹ́ kó rí ojú rẹ̀ tó bá dijọ́ gbéjà kìyàmá kò sì ní máa rán létí láti máa jìnnà sí àwọn nǹkan tó yẹ kó jìnnà sí kọ́n bá di pé kí kọ́n bá di bínú Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba àdìgbò alábi sọ́nà alukur'ani pé wala takunu kalladhina nasullah ẹ má jẹ́ kọ́rọ̀ tí yóò dàbí àwọn kan àwọn tó jẹ́ pé wọ́n gbàgbé Allah subhanahu wa ta'ala fa ansahum anfusahum Allah subhanahu wa ta'ala wá gbàgbé ó mú wọn gbàgbé ẹ̀mí ara wọn àwọn gangan wá gbàgbé ẹ̀mí ara wọn ulaika humul fasiqun àwọn wọ̀nyí ò kò kí ni wọn níwájú Allah subhanahu wa ta'ala so ó túmọ̀ pé téèyàn bá ti máa rántí Allah subhanahu wa ta'ala òun náà ó gbàgbé èèyàn kò ní máa rántí èèyàn sí dáadáa ọ̀nà oníwàá gbà tí ó gbàgbé èèyàn òun náà ni pé yóò jẹ́ kéèyàn máa kò ní jẹ́ kéèyàn máa rántí láti máa ṣe àwọn tẹ́ dáadáa àwọn tẹ́ tí yóò jẹ́ kéèyàn rójú rere rẹ̀ láyé àti lálùkìyàmà yóò jẹ́ kéèyàn máa jìnnà sí so eléyìí òun náà ni ìpín tó burú jù eléyìí inú ìpín yẹn òun náà ni gbogbo àwọn kèfèrí òun náà ni wọ́n kó sí àwọn tí wọ́n jẹ́ mùnàfìkì nínú ẹ̀sìn inú ẹ̀ ni wọ́n kó sí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ àwọn tí wọ́n jẹ́ oníbídíà ńlá tó gbé wọn jáde kúrò nínú ẹ̀sìn inú eléyìí ni wọ́n kó sí nítorí pé ṣètọ́n ó ti gbàjọba ayé wọn débi pé ó gbà wọn lágbè kò jẹ́ kí wọ́n rántí Allah subhanahu wa ta'ala kò jẹ́ kí wọ́n mọ̀ fóun nìkan lọ́ba kan ṣoṣo tó yẹ kí wọ́n máa jọ́sìn fún kò jẹ́ kí wọ́n ṣe gbogbo tó ṣe ní èèwọ̀ fún wọn kí wọ́n ṣe ká sọ́ọ́dẹ̀ wọlé ara wọn gbogbo ẹ̀ náà ni wọ́n ń ṣe ẹ̀wà rí ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí ṣètánì mọ́ fi ń gbà yẹn lágbè òun náà ni èyí tí ṣètánì máa gbà yẹn lágbè àwọn ṣẹ́ dáadáa míì tí wọ́n ní kéèyàn ó ṣe yóò gbà yẹn lágbè ńgbà míì èèyàn ọ̀nà ti ṣe ńgbà míì àbí kó gbà yẹn lágbè láti pé kéèyàn ó má jìnà sí nítorí kéèyàn ó jìnà sí inú ẹ̀sìn eléyìí òun náà ni ìpín tó jẹ́ pé gbogbo ẹ̀dá ló wọ bẹ̀ kò sẹ́ni tó láì jáde kó nu eléyìí wayadkhulu fi kí ló fà tí o bá fi kó sínú eléyìí ni pé gbogbo wa pátápátá kò sẹ́ni tí ì gbàgbé kò sẹ́ni tí ò ní gbà tí ò ní sáláì má máa gbàgbé nǹkan so òun náà ló fà tó o pé téèyàn bá ti wá gbàgbé nǹkan yẹn ṣètánì ó gbàbẹ̀ wọlé láti fi sọ yẹn nù láti fi sìn lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ìgbàgbé tó mà nábì ádámù wá ń gbàgbé yìí ìgbàgbé tó níbi tó ti wá ni ó wá látara nábì ádámù aleyhi salam ni anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tó wà nínú sunanu tirmidhi tó wà nínú mustadrakul hakim anabi sallallahu alayhi wa sallam sọ̀tàn fún wa nípa anabi adam alayhi salam ó nígbà tí allah subhanahu wa ta'ala dá anabi adam tán allah subhanahu wa ta'ala wa ní kí wọ́n fọwọ́ wọ ẹ̀yìn rẹ̀ báyìí ó wá kó gbogbo àwọn ọmọ tí ó jáde lára rẹ̀ ó wá kó wọn jáde sílẹ̀lẹ̀ anabi adam alayhi salam ni wọ́n bẹ̀ lọ́wọ́ allah subhanahu wa ta'ala pé ìwọlé lẹ́yìn ó wá ní bó ṣe wọn kéékèèké yìí àwọn ọmọ tí ó jáde lára rẹ̀ nu àwọn àrọ́mọdọ́mọ tí ó jáde lára rẹ̀ nu àwọn tí ó wá lásìkò tá a sọ yìí àmì kan bẹ láàrin ojú méjì báyìí láàrin ojú kan sójú kejì tí ń ṣe bí ń kọ mọ̀nàmọ̀nà bí ìmọ̀lẹ̀ anabi adam aleyhi salam anabi ni anabi adam wárí kan tó jẹ́ pé bí àmì tó wà lójú tiẹ̀ yìí wu anabi adam aleyhi salam ìmọ̀lẹ̀ rẹ̀ tó yàtọ̀ ó wá wù gan ó wá béèrè pé ta leléyìí àwọn ó wá ní orúkọ inú àwọn tí ó wà lọ́wọ́ gbẹ̀yìn ni orúkọ rẹ̀ ń jẹ́ daoud òun náà ni anabi daoud aleyhi salam anabi adam wá béèrè pé ọdún mélòó ni ó lò láyé rí subhanahu wa ta'ala wá sọ fún pé bó ọgọ́ta ọdún náà ni ó lò láyé títí yẹ̀ péré òun náà ni ó lò láyé ẹ̀rípa anabi sọ fún wa wípé bí ọjọ́ bí ayé bá ti ń lọ sópin sí òun náà ni tẹ̀mí ó máa dínkù sí àwọn kan bẹ́ẹ̀ ní tí wọ́n ti lọ ẹgbẹ̀rún ọdún láyé anabi nuhu alayhi salam nine hundred and fifty years lásán ló fi jíṣẹ́ kí o sì gbọ́jọ́ tó ti lò kó tó di fún sọ́dọ̀ jíṣẹ́ bẹ́ẹ̀ ẹ wá wò bí sẹ́ wọ́n á bọ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó fi wá débi tó dé lónìí anabi sallallahu alayhi wa sallam ó ní Allah subhanahu wa ta'ala wá sọ fún anabi adam pé inú àwọn àrọ́mọdọ́mọ rẹ ni orúkọ rẹ̀ ń jẹ́ Daud ìjọ ọdún mélòó ni ó lò láyé bí màálẹ̀ rẹ̀ ṣe rí yìí ó ní ọgọ́ta ọdún péré náà ni ó lò á ah, ànábì Adam ní nínú ọdún tèmi ó lò láyé ẹ bá ń yọ fọ́ọ̀tì fún bẹ́ẹ̀ bí wọ́n máa ṣe rí yìí ẹ bá ń yọ fọ́ọ̀tì fún kí ọjọ́ orí rẹ̀ kó ṣe kíni kó lékún kó pọ́gọ́rùn-ún àwọn ayọ̀ ní ọjọ́ eré ànábì Adam salam anabi sallallahu alayhi wa sallam gbà tó wá yá lásìkò kú wá adam ó wá nítọ̀ àsìkò rẹ ti tó ànábì Ádámù ní kò wó dáadáa àsìkò mi ò tí tó nítorí pé lásìkò yẹn ànábì Ádámù mọ ọjọ́ eré ẹ̀ tí ó lò láyé òun náà lójú ó lè yọ ọ́ mbẹ̀ pé ẹ bá yọ fọ́tì ẹ yọ fọ́tì ẹ fún yàrá yìí àwọn táà mọ ìtàlù láyé nìsí kẹ́nìkan wá wo ní sùkọ́ ẹ bá yọ twenty fẹ́ẹ́ nìkan bẹ́ẹ̀ kò ní pé twenty tó kù sí yẹn ó lò àbí bẹ́ẹ̀ dèdè twenty tó sì ní wọ́n yọ òun náà ló fà tó jẹ́ pé láíláí èèyàn ní sọ pé ẹ bá ń yọ ní ojú èrí mi fẹ́ nìyí àfẹni tó bá mọ̀ ànábì Ádámù wa mọ̀ nígbà tá à ń sọ yìí ó wá sọ fún balẹ̀ kíọ́lá pé bá ń yọ fọ́ọ̀tì fún nígbà tí màláíkà kú wá dé tó wá sọ fún ànábì Ádámù kó yá ànábì Ádámù ní kò tí pé ó kù fọ́ọ̀tì màláíkà kú wá rán létí pé ó gbàgbé ni fọ́ọ̀tì tó gun Dáúdù ńkọ́ ẹ̀sìn báwọn nìsín ànábì sallallahu alaihi wasallam wá sọ pé nusiya Ádámù wa nusiyat zurriyatuhu pé anabi adam wọ́n gba anabi adam alágbe ó ti gbàgbéra òun náà ló fà tó jẹ́ pé àwa àrọ́mọdọ́mọ anabi adam làwọn náà fi ṣe kíni làwọn náà ń gbàgbé so ibi tí gbàgbé òun ti wánu òun náà ló fà tó jẹ́ pé dòní olónìí kò sẹ́ni tó mọjọ́ ọkú ẹ̀ mọ́ tàbá kan sanra ló kù wọ́n àwọn dókítà gan tó bá ń sọ pé tọ̀yìn tó kù tí ó lò láyé nì àwọn náà ò lè mọ̀ pa pé dédé báyìí ni ìgbà mi ò lè ṣe dédé ìgbà mi dókítà mi ò sì wọ́n ṣe fún yín pé ah wonderful ẹni yìí ti bẹ̀rẹ̀ ayé dìsín àwùjọ àwọn lójú ó yẹ kó ti kú gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí táwọn rò lọ́dọ̀ wọn àmọ́ bá àlékè ọlọ́sọ pé ah, àsìkò rẹ̀ sì kù kí ó lò láyé so eléyìí òun náà ni ìpín ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí ṣètọ́n tí mi ń gbà yẹn so eléyìí ó wá ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run tí wọ́n ti kọjá lọ síwájú so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sì máa ń ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá náà tí èsà ànábì pé ṣètánì yóò máa gbà wá lágbè pé ká má máa rántí àwọn nǹkan tó yẹ ká rántí lásìkò tí ó ṣàǹfààní fún wa láyé ní abinalkiyama gẹ́gẹ́ bó ti wà níbi ìtàn anabi musa alayhi nígbà tí anabi musa tó sọ fún allah subhanahu wa ta'ala ipe ǹjẹ́ nìkan bẹ lérílẹ̀ tó tún nímọ̀ tó mi ọba alikọ́lá wa sọ ẹnìkan wá bẹ̀ lọ́wọ́ anabi musa ipe ǹjẹ́ nìkan bẹ tó tún nímọ̀ tó lérílẹ̀ anabi musa ní kò sí Allah subhanahu wa ta'ala sọ fún pé tọ̀ ẹnìkan bẹ hadithi yìí ó wà nínú sọ̀rọ̀ Bukhari ó wà níbi kitabu tafsir pé ó wá sọ fún pé tọ̀ ẹnìkan bẹ ẹrú mi kan bẹ tó yẹ pé ó tún nímọ̀ nípa tí wò mà ó wá dìde kó wá ẹrú mi lọ àpẹẹrẹ tó fi wá mọ̀ kó o ti débi tí ẹrú náà wà òun náà ni pé nínú tó mú lọ́wọ́ mú ẹja lọ́wọ́ ẹja gbígbẹ tẹ́ ẹ bá wá lọ ibi tẹ́ ẹ bá dé tí ẹja àwọn bá ti wá jí ẹja tó ti gbẹ tẹ́mi wá dá rẹ̀ tó wá jí báyìí àti àyè òun náà lẹ́ẹ̀ pàdé ẹrú ti ń sọ so ńgbà tí wọ́n lọ anabi musa alayhi salam pẹ̀lú yusha tó jẹ́ ọmọ kéwì wọ́n lọ gbà tí wọ́n dá sí àyè táwa tí wọ́n sọ yìí lásìkò yẹn yusha wúri orí pé ẹja àwọn ti jí ó ti wá rí pé ẹja àwọn jí kò kàn láti sọ fún anabi musa ni alayhi salam wọ́n ti tún rìn lọ́nu wọ́n wá rìn lọ fá títí so ńgbà tó padà wá yá yusha padà wá rántí lọ́wọ́ àdíkẹ́ wọ́n láfi sọ fún wa nínú suratul Kahf ó ní qala ara'ayta idh awayna ila as-sakhra pé òórí nígbà tá a débi àpáta kábàyìí táǹtì níbi àpáta yẹn ó ní fa inni nasitul hut wa ma ansanihu illa shaytan mo gbàgbé kí n sọ fún ọ ní pé ẹja òun ó ti jí lásìkò ńgbà yẹn ẹja òun ti gbára nù níbẹ̀ gẹ́gẹ́ ànábì Musa tó wá ṣe kíni ó tún wá padà sẹ́yìn láti pé káwọn wá lọlé pàdé ẹni tí Allah subhanahu wa ta'ala khairu sáré Allah subhanahu wa ta'ala tó lọlé pàdé ẹ rí i pé ti tètè á kò fẹ́ kí ànábì Musa alayhi salam kó débi tí Allah subhanahu wa ta'ala ní kó dé kò fẹ́ kó rí ẹrù rẹ̀ tó ní kó rí kí ànábì Musa fi lọ mọ̀ pé wa fawqa kulli dhi ilmin alim kó lè mọ̀ pé wa ma utitum min al-ilm illa qalil ní tí ò fẹ́ kó mọ̀ nánu ká ànábì Musa ó sàyíra pé òun nìkan lòún sàníma tòun náà ní sìtánì fẹ́ kó tẹ̀lé sí so látara bẹ́ẹ̀ ó wá gba yushau ó gba alágbé lẹ́gbàá tán wá rántí wọn wá padà so eléyìí ó gba anabi adam náà ó gba alágbé látara pé kíni látara tí allah subhanahu wa ta'ala ní kó má dé bẹ́ẹ̀ ó tàn wọ́n ó lo ẹ̀sán fún wọn ó lo ìgbàgbé fún wọn títí anabi adam alayhi salam tó fi adébi tí wọ́n ní kó má dé so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yóò máa wá ṣe bẹ́ẹ̀ fáwa náà àwa rọmọdọ́mọ anabi adam yóò máa gbà wá lágbé láti máa kó síbi tí ó yẹ kí a kó sí àbí allah subhanahu wa ta'ala wọ́n tà sọ wa kó níbi aburú shaitan ó gbé ni lóru ni nígbà tá a بابا ولجاي انه ولي ذلك والقادر عليه اقول ما تسمعونه واستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل مكان Yeah. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله ومن ترك الشيطان وأساليبه لإذلال الناس الوعد والأماني لعلمه أن الإنسان ينساق خلف من يعده ويمنيه قال الله تعالى يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا يا الله سبحانه وتعالى من àwọn الشيطان من بعد ní ma fi sọ ọmọ ànábì adam nù tí ó fi jẹ́ kó kó lọ́nà ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kó máa rìn lọ́nà tiẹ̀ tó náà là kalẹ̀ kí ó bá lè wà nù àwọn àjọ rẹ̀ tó bá di gbéjà kìyàmá òun náà ni àdéhùn kí ṣe ìtàn ní kó máa bá yẹn sàdéhùn wal eh, amani àti kí ṣe ìtàn ní kó máa fìyàn lọ́kàn balẹ̀ yóò máa bá ya sàdéhùn yóò sì máa fìyàn lọ́kàn balẹ̀ kọ́dà bíi téèyàn náà mà ní pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ìdáná sì máa sọ fún ọlọ́kàn pé àmọ́ wọlé orí nǹkan bẹ́ẹ̀ máa bá ń tó so eléyìí inú àwọn náà nírú àwọn ọ̀nà tí ṣètọ́ni máa ń lò láti fi sọ ọmọ ànábì kí ló fa eléyìí nígbà tó ṣe pé ṣètọ́ni fún gan ipe òun náà ni pé ọmọ gbogbo ẹni tí bá ti ń ọmọ nìyẹn máa fẹ́ràn gbogbo ẹgbẹ́ ní bá ti ń fi lọ́kàn balẹ̀ lórí nǹkan tó wù tó gbogbo ẹni bá ti máa fi lọ́kàn balẹ̀ ìfọ̀kàn balẹ̀ yóò bá wà lọ́kàn rẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ nísìnyí ẹni tó wà lérí ààrẹ tó rọ lápá tó rọ lẹ́sẹ̀ ẹ sì máa sọ pé ah, ó padà dìde ṣètàn gbogbo àwọn nǹkan báyìí àwọn ìfọ̀kànbalẹ̀ tí ètàní yóò máa fìyàn lọ́kànbalẹ̀ pàápàá jùlọ lérí aburú ẹni tó bá rí kó wà lérí aburú ṣètàní máa fi lọ́kànbalẹ̀ lérí aburú rẹ̀ kó bá máa sàlékún aburú kó bá máa lékún sí kíyà ló bá pọ̀ sí níwájú Allah subhanahu wa ta'ala tó bá díjọ́ fìdí àríkìyàmá ni Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú suratu nisa aya 120 ó ní wa yumannihim ó ní ṣètàní tẹ́rí yóò wa ní wa yumannihim yóò sì máa yóò ní ká má wọ́rí wà má ya'iduhumu shaytanu illa ghurura àmọ́ kò sáà déhùn ṣètàn ni ó ṣe fún yẹn àfẹ̀tàn náà ni àdéhùn ẹ̀tàn náà ni ṣètàn ni mo bá yẹn ṣe yóò tàn ọ́ láti saburú tó bá wá saburú yẹn tán yóò tún wá tàn ọ́ pé aburú kan náà ló tún fi tán aburú tó bá tún wá kó sílẹ̀ yìí náà tán aburú wò tún ní tán lẹ̀ títí tí ó bìrì pé èyẹ jáde kó olójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. àfàwà Ibn al rahimahullah nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àyà yìí wọ́n ní fawaaduhu wọ́n ní àdéhùn tí ṣètánì máa báyàn ṣe máa yasilu ila qalbil insan òun náà ní tí ó máa wá sínú ọkàn yà gbogbo ẹ̀ náà ni yóò máa wá sí ọkàn wa náà lápèjúwe yóò máa sọ fún yà pé sàyàtú lù umruk ìtàn ni ọmọ wọrí ẹ̀mí ìrì ogun tó bá ti dàgbà nísìnyí nígbà tó bá ti pé thirty years ní gbogbo tó ń ṣe yìí ó padà bílẹ̀ òun náà lẹ́nu bí yóò fi máa sọ fún yín tóun náà mọ̀pá burú lòun ṣe pé àmọ̀pá burú là ń ṣe lóòótọ́ àwọn gbà tó bá ṣe ti má ti má rì ní ti gbogbo sí náà yìí ní ti má ti má ti ṣe kíní kan ní ti báyìí àá ìfi gbogbo ẹlẹ kọ́lẹ̀ ní ti ń jalè náà pé àá ti má ti sẹ́tọ̀ bísíǹsì kan ní ti báyìí ń padà wá fòlè yìí lẹ̀ nígbà àwọn mójútó bísíǹsì ni ṣètánì náà ni ó máa tàn án nítorí pé kíni ṣètàdé ò fẹ́ kó fi nǹkan yẹn lẹ̀ ó fẹ́ kó kú sórí ẹ̀ ni kó bá fi wà nú àwọn tí ó ṣeré tó bá dijọ́ gbẹdẹ kìí àmá wàtánà lumina dúnìyà lazata yóò máa sọ wọn pé mọ́gbọ́rì ó padà gbádùn láyé sáà máa bá tó ń ṣe lọ mọ́gbọ́rì bára bá tiẹ̀ ní ọ́ wàtàtà ìlú alákọ́rọ́nìk yóò máa sọ fún yàn pé ó padà ju àwọn ẹgbẹ́ rẹ lọ ó padà lé àwọn ẹgbẹ́ rẹ ó padà bá wọn ọmọ ènìyàn máa wá sáré yóò máa wá sáré alápá ń tètè nítorí ẹ̀kọ́ débẹ̀ nítorí ẹ̀kọ́ débẹ̀ nínú gbogbo àwọn iṣẹ́ òun náà ni ó máa ṣe wàtẹ́sùmárù bíi àdáyìk yóò máa sọ fún wa pé tẹ́sùmárù bíi àdáyìk ó padà jẹjà lórí àwọn ọ̀tá rẹ̀ ipá rẹ̀ ó padà káwọn ọ̀tá rẹ̀ sáà máa bá ń so sáà máa ṣe tó ń ṣe yìí lọ yóò máa sọ wọn pé ayé ìmọ̀ yìí lọ ìmọ̀ yìí bọ̀ ni tàtẹ̀kùnù lákàkà máa káàna sì dìgbà ìrí yóò padà dọ́dọ̀ tiẹ̀ náà kẹ́bù sí ọ̀dẹ̀ tó sí ọ gbogbo eléyìí ṣètánì yóò máa wá sékíní yóò máa wá fún ọmọ yóò máa wá fún ní túlù ọmọ èròǹgbà máa pọ̀ gan òun náà ló pa aláwùjọ lónìí a máa rí i pé èèyàn máa palẹ̀ máa ah tó bá ti di two thousand kìíní kan nǹkan tí mo fẹ́ ṣe ni tó bá ti two thousand kìíní kan tí mo fẹ́ ṣe ni ṣètáni ó jẹ́ kéèyàn gbàgbé ipe ogun tá à ń sọ yìí nìsín ṣe bọ́wọ́ Allah subhanahu wa ta'ala lẹ̀mí wá wá tó bá ní kéèyàn kú lọ́la nìsín ogun ẹ̀ parí náà nù àmọ́ ọmọ ènìyàn ní ronú lọ́bẹ̀ láéláé látara pé kíni látara pé ṣètọ́n yóò máa fi lọ́kàn balẹ̀ yóò sì máa gbé àwọn àdéhùn rọ́ tí ó máa tàn títí tó yẹ pé ọmọ ènìyàn yóò fi wá jáde kúrò níbi títẹ̀lé sí Allah subhanahu wa ta'ala yóò fi wá tẹ̀lé ṣètọ́n ìfọkànbalẹ̀ ṣètọ́nì yìí àti ẹ̀san rẹ̀ yìí ìyẹn máa bá àwọn ẹlòmíì débi pé ṣètánì ọmọ sọfẹ́ ẹlòmíì pé kò sí ti ń sáré jáde jẹ́ náà kò sí ti ń jẹ́ ẹlòmíì ò nígbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ pé kí ni jáde jẹ́ náà kí ni jẹ́ ta ló lọ tó bọ̀ rí ṣètánì náà ni gbé sí yàn àwọn tó ti lọ láti jọ nǹkan níjọ ni wọ́n padà wá àkúkúrú wọn má bóyá wọ́n ti ń parọ́ fún wa náà ni máa bá gbèsè ayé rẹ lọ yóò máa wá aburú wàá rọ̀ lọ́rùn inú ọ̀nà tí ṣètánì máa gbà wọlé tí máa lálà sí ọmọ ànábì adámọ̀ jù òun náà ni pé al-iman bi eh, yawm al-qiyamah ká sí ọjọ́ ìgbéjà al-qiyamah tí ṣètánì bá ti ráyè wọlé ń bẹ̀ síyàn la tó bá ti bàá jẹ́ lọ́kàn yàn tá àgbà pé ọjọ́ al-qiyamah ń bẹ ó ti sábó ń tọ̀ ọ́nà kò sí aburú tí ò ní rọ lọ́rùn gbogbo tó ń pè ní dáadáa yóò máa jìnnà sí ni kò ní débi dáadáa nítorí pé ó ti gbàgbọ́ pé kò sọ́jú ẹ̀san gbogbo tá à ń ṣe yìí bàbá ti kó ti parí lẹ́nu òun náà ló bá tó bẹ́ẹ̀ lómi débi pé báyé bá ti nira fún díẹ̀ báyìí yóò sì kókun so àbí kó gbé nǹkan jẹ yóò wá máa wò pé tóun bá ti kú àwọn lọ lè sinmi ni tò eléyìí náà bẹ́ẹ̀ nòwe yorùbá yorùbá ní ọjọ́ kú òun náà ní ọjọ́ sinmi àmẹ́ni tó bá wù àsinmi kalẹ̀ ni tó bá jẹ́ pé níta bá rò náà ni pé tó kálukú bá ti kó ti parí náà nù kò sí nǹkan kan mọ́ irọ́ ni o tó bá ti jẹ́ ògbé dàlùkì yàmá Allah subhanahu wa ta'ala gbé òǹkálukú yóò gbé wa dìde yóò sì tèsì lóńsẹ ìṣe òǹkálukú fún wa tíṣe ìtàn ò bá wá rí eléyìí gbà lọ́kànyà kó o di pé kéèyàn má bìlí fún ọjọ́ ògbé dàlùkì yàmá àbí kéèyàn má gbà pé náà ń bẹ àbádìjẹ́ náà ń bẹ yóò wá mú kinní yẹn kúkú yẹ yóò wọ́nà tí nǹkan yóò fi kú yẹ lọ́kànyà iná yóò wọ́n náà tí ní ó fi fún yẹ́lẹ́ míyàn tó máa ń sọ fún yàn pé ànábì nílẹ̀ máa sìn káwá yóò wọ́n náà yóò kàn wó pé yóò kàn máa bá tiẹ̀ lọ ni iná wò ní ara rẹ̀ ò ní kó tì ṣètánì ti ráyè wọlé sí lánàá anabi sallallahu alayhi wa sallam tánabi bá ń ka ayé àti iná bá wà ń bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó yí padà anabi ó tún máa bí Allah subhanahu wa ta'ala ni pé dákun sọ wa kó níbi ìyá náà sókè wá làwọn alọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí wọ́n máa sọ anabi sọ pé iná ni ẹ̀san kan báyìí á sì tún máa láyà láyà àmàlọ́ lè wọ́n máa sọ fún akpáàná bíi sallallahu alaihi wasallam ní ẹ̀sán nǹkan báyìí àlìjáná ni àtún láyàláyà àgbè nǹkan yẹn àgbè kalẹ̀ àní ṣe so inú àwọn àti ṣètá ni máa gbà òun náà ni pé kó máa báyà sàdéhùn ó sì máa fìyàn lọ́kàn balẹ̀ tó bá wá dijọ́ gbéjà kìyàmá ṣètá ni ó wàá bọ́ pábọ́sẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn tí ń bá sàdéhùn gbogbo àwọn tí ń sọ pé má wọ́rì tó bá dìgbà báyìí ó rí nǹkan báyìí má wọ́rì tó bá sásìkò báyìí ó di nǹkan báyìí tọ́mọ nìyẹn bá wá gbàtàn jẹ pẹ̀lú ṣèitán kí wọ́n tó wá ń saburú gbogbo tó yẹ kó jìnà sí tí ó jìnà sí gbogbo tó yẹ kó máa ṣe tí ó ṣe tí ṣèitán bá wá bá dé etí bèbè kú tó fi pé rẹ̀ ní tí rẹ̀ ní bá wá kú lórí ẹ̀ ọba àlekí ọlá ti wá sọ tí ó tẹ̀lé fún wa tó bá dijọ́ gbé dàlkí àmà Allah subhanahu wa ta'ala ni wa qala shaytan lamma qudiya al-amr wọ́n ní shaytan tó bá dijọ́ gbé dàlkí àmà nígbà tán bá ti yanjú ọ̀rọ̀ ń kálukú tán táwọn àti ó wọnú náà ti mọ ibi táwọn ń lọ táwọn àti ó lọ àlìjẹ́nà ti mọ ibi táwọn àdéhùn tí ò sí rọ́ńbẹ̀ ni wa wa'adtukum fa akhlaftukum èmi náà wá bá yín sàdéhùn àbí mi yapa àdéhùn tèmi fa wa'adtukum fa akhlaftukum ó bá yín sàdéhùn lóòótọ́ àmọ́ mo yapa àdéhùn tèmi lónìí wa ma kana li sultan ilé àtẹ kankan lórí yín ìlágbára kankan lórí yín illa an da'awtukum fastajabtum li mo pè ṣètánì gan mà pé ogun tó ń pè àwọn èèyàn tí kò sẹ́ẹ̀lì lórí ẹ̀ kò sẹ́ẹ̀lì lórí pé kéèyàn máa ṣaburú kò sẹ́ẹ̀lì lórí pé kéèyàn máa ṣe ẹbọ kò sẹ́ẹ̀lì lórí kéèyàn máa ṣe bídíà kò sẹ́ẹ̀lì lórí pé kéèyàn máa ṣe ṣírìkù ṣètánì náà mà pé kò sẹ́ẹ̀lì lórí gbogbo ẹ̀ òun náà kàn ṣe kí ni ó kàn lo opportunity lára àwọn èèyàn láti tàn wá káwọ pé yóò rẹni tí ó tẹ̀lé so àwọn tó bá wá tẹ̀lé tó bá jẹ́ ògbéjà kìí àmọ́ ní tí ó kángun wọn náà ni pé ṣètánì ó sọ pé fala talumuni walumu anfusakum ẹ má blame mi lónìí o walumu anfusakum ẹ̀yin náà ni ẹ blame ẹ̀mí ara yín so eléyìí nínú àwọn ọ̀nà kan ni tí ṣètánì máa ń gbà wọlé tí máa ń gbà wọlé sí yàn la ó gbà wọn tí ṣètánì máa ń gbà wọlé sí yàn la yìí àtàwọn míì dápadà tó máa ń sọ kò sí tó lè sọ wa kúrò bẹ́ẹ̀ ju ká súnmọ́ Allah subhanahu wa ta'ala lọ kò sí tó lè sọ wa kúrò bẹ́ẹ̀ ju ká kú dún ní ìmọ̀ rántí Allah subhanahu ní gbogbo ìgbà anabi sallallahu alayhi wa sallam kò sígbà kan tánàbí ìrántí ọba tó dáa àgbàtánì bá wà ń gbogbo gbà anabi sallallahu alayhi wa sallam ahán rẹ̀ a máa tutù pẹ̀lú ìrántí ni òun náà ló fà tó yẹ pé ṣètánì fi jìnnà sáwọn ẹni ọlọ́run ṣètánì máa bá ti rí pé wọ́n súnmọ́ Allah subhanahu wa ta'ala anábì ròyìn Umar bin al-Khattab radiyallahu anhu ń jọ́kan anábì ní ṣètáni tẹ̀rí wọn ó bẹ̀rù Umar bó ti wá ń ṣètáni tánàbì bá tí Umar bin al-Khattab tó bá gba ojú ọ̀nà kọkọjá sálẹ̀ka shaytanu fajjan akhar ṣètáni ó gbàgbọ́ mí ni tó bá di pé Umar bin al-Khattab ń bọ̀ ṣètáni ó ti yà yóò gbàgbọ́ mí anábì sallallahu alaihi wasallam ló ṣe lé kí ló fà látara pé kíni látara líle kókó látara dídó tí Umar ibn Khattab tí wọ́n tó dó lórí iman tí èé gba burú láyè èé gba bàjẹ́ láyè táwa náà bá lè gbìyànjú ká jìnà sí gbogbo àwọn nǹkan tó yẹ ká jìnà sínú ẹ̀sìn pàápàá jùlọ ká máa rántí Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà ká jìnà sí ṣíríkù ká jìnà sí bídíà ká jìnà sí ẹbọ ká jìnà sí gbogbo tí Allah subhanahu wa ta'ala ò fẹ́ kìtàní ó máa rí àwa náà sáni yóò máa rí wa sá yóò máa jìnà sí wa anabi sallallahu alayhi wa sallam anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní ká máa sọ lé wa di sàárè ẹ máa ṣe náfìlà nínú lé yín ẹ máa ka Kùránì nínú ilé yín anábì sallallahu alaihi wasallam ó nínú ilé kílé tí ẹ máa ti máa ka Suratul Baqara ó ní ṣètánì àmà sáfúnrú ilé òní tí ẹ máa ti tìláwà tó Kùránì nínú ilé ó parí ó tún bọ́ sí mi tí Suratul Baqara wà nínú àwọn tó máa ti tìláwà tó Kùránì ó ní ṣètánì ó máa sáfúnrú ilé òní tòwòrò àwọn nǹkan báyìí òun náà ló yẹ ká dìrọ̀ mọ́ òun náà ló yẹ ká máa ṣe ká fi lọ́wọ́ kó lọ bí aburú ṣètọ́n kó má wàá sọ wá nù kó ọ̀nà Allah subhanahu wa ta'ala kó má wàá sọ wá di ẹni tí ó padà máa wá kábàámà tó bá dijọ́ gbé dàlùkìyàmá àbí Allah subhanahu wa ta'ala kó má sà sọ wá kó níbi aburú ṣètọ́n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 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم